lè fi ṣèyàwó àmọ́ kì í ṣe pé ó kù ní ẹrú ẹni ọba wa nírú ẹrú báyìí ti ń súnmọ́ bí èèyàn ti máa obìnrin ẹni ń gbé ẹrú o kò sì tayo tayọ ẹrú tóun gan ni fún rẹ̀ ẹrú tí ọmọ rẹ̀ ní kò gbọ́dọ̀ súnmọ́ ẹrú tóun àtẹnìkan jọ ní èèyàn méjì èèyàn mẹ́ta wọ́n jọ ní ẹrú kan ṣoṣo ní nù wọn àmẹ́rú tó bá jẹ́ pé òun nìkan ló ní àwọn máa máa làkàtì àìmánukùn irú eléyìí náà máa ṣẹlẹ̀ nínú àwọn òfin pé ọ̀sọ̀ kalẹ̀ ni ó wí kalẹ̀ àmọ́ kò ní ṣiṣẹ́ àfíngbà tí tí ọba sí láyé mọ́ níta ń pè ní mùlùwáládì ni pé ọmọ tí obìnrin tó jẹ́rú tó lówó rẹ̀ ń súnmọ́ ọwọ́ alóyún obìmọ̀ ńjọ́ tó lówó rẹ̀ ọba ti sí láyé mọ́ kò ṣẹ̀ṣẹ̀ nídìí bóòláwà sí ìyá ọmọ rẹ̀ sí lòun òun ti kú òní kíni ó kú òlẹ́rú ńjọ náà ìtumọ̀ mùlùwálà dìnnà kí ló jẹ́ tíṣẹ̀rí àfi tó bẹ́ẹ̀ òun ni pé láti jọ yìí gbogbo owó bàbá rẹ̀ tí bàbá yìí ó di tàwọn owó ó di tàwọn ọmọ rẹ̀ òun náà sì bí kan nù àwọn ọmọ yìí èèwọ̀ sí nínú tíṣẹ̀rí àṣẹ léèwọ̀ bí wọ́n bá ta èèyàn fún èèyàn pé ó ra ẹrú nígbà tẹ́rú ń bẹ́ẹ̀ wọ́n wá wádìí wọ́n ní a ah, bàbá rẹ̀ náà ní lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́dọ̀mọlúàbí nínú sẹ̀ríà tẹ́nìkan ò ní sanwó fún pé owó orí rẹ̀ ní pẹ̀lú bẹ́ẹ̀ náà ni bọ́bá yìí pé ìyá tó bí ọmọ fún bàbá kan tó wà lẹ́rú lábẹ́ rẹ̀ níjọ́ tí bàbá yẹ ọ̀bá ti sí mọ́ ọ̀tọ́mátíkálì ẹrú yìí di kíni ó di ọmọlúàbí eléyìí là ń pè ní kíni nínú sẹ̀ríà ó mú ìwàlàdì àmọ́ lópin ìgbà tọkọ rẹ̀ bá ń bẹ láyé ẹrú náà ni ó sì wà nínú àwọn òfin báyìí náà wá ní aliwọ̀sọ́ọ̀yà àsọ́ọ́lẹ̀ tí èèyàn sọ kalẹ̀ tí a wá nílò àyàfi tí ọba ṣe kíni tí ọba sí láyé mọ́ nítàfi mọ rírì ìmọ̀ tẹpẹlẹ mọ́ pé kò ní ṣiṣẹ́ àfi tí ọba sí láyé mọ́ ọ̀nà kan ni bẹ́ẹ̀ bá sọ àsọ́ọ́lẹ̀ lónìí pé ẹ̀bùn lámọ́ ní mọ́tò báyìí nù nǹkan ọ̀hún ọ̀tọ̀ ni hibà ẹ̀bùn. E hadiya ọrẹ sọdakọ sàrà zaka zaka gbogbo àwọn yìí ń bẹ̀yẹn bá ń bẹ láyé náà ni ó ti ṣe kíni láti yọ fún pé á ah, wọ́n ti ṣe sàrà nǹkan báyìí fún ẹ̀mí báyìí wọ́n ti láwọn bún ẹni báyìí ní nǹkan báyìí àmọ́ ní eléyìí ò wà sí yàtà òun ṣe é kalẹ̀ ní kíni ní wà sí yà ọdún kíní ọdún kejì ọdún kẹta mọ́tò tó lóun gún yàn mọ́tò tiẹ̀ ti ń lò náà bá gbádùn mọ́ wọn á ẹ sì ti kọ́ ẹyọ kan tó kú lẹ̀ ẹ ti bùn yẹn àà bọ́bá tún ní ìdí rẹ̀ ńgbà tí ń bá ń bẹ láyé mọ́tò ní èdè tẹni tó gùn tẹ́lẹ̀ ó dìgbà tó bá ṣe kí ni ó dìgbà tó ń bá tó kú ni wàsíyà bí ọba sì ṣẹ́kù kankan mọ́ kò síbi tí wàsíyà ó ti tí ó ti ṣiṣẹ́ mọ́nu òun láàfin mọ rírì ìtẹ́pẹlẹ mọ́ pé wàsíyà èèyàn ọkàn sọ bọ́bá wà láyé àbọ́kọ́ kalẹ̀ ńgbọ́ ọba wà láyé àmọ́ ńgbọ́ ní ó tó ṣiṣẹ́ ó dìgbà tí ọba sí ní ayé mọ́ eléyìí ni ọ̀rọ̀ alwasọ́yá eléyìí tí a fa almakdisi rahimahullahu ta'ala kọ́lọ̀kọ́mọ́sá àbáwá kẹwọn tí wọ́n fẹ́ fún wa láwọn àhàdífà nàbùwà muhammad sallallahu alayhi wa sallam nípa ọ̀rọ̀ wasọ́yá akọ́kọ́ hadithu wa lónìí an abdullahi bin umar rabiyallahu anhuma أن رسول الله صلى الله عليه وسلم قال ما حق امرئ مسلم له شيء يوصي فيه يبيت ليلة أو ليلتين إلا ووصيته مكتوبة عنده النبي محمد صلى الله عليه وسلم يبي حديثتي عبد الله بن عمر قال قال قال سابا ويونسي أتواتي بباري ọlọ́nàgbà muhammad sallallahu alaihi wasallam ni ma haqqun ri'in muslimin kò tọ́ fún mùsùlùmí kan lahu shay'un yusi fihi tó ní nǹkan kan tó yẹ kó sọ àsọ́ọ́lẹ̀ ń pa ẹ̀ kò tọ́ fún mùsùlùmí tó ní kíni lahu shay'un yusi fihi ara fíkìw hadithi yìí ni pé ajẹ́pàdìsì yẹ ọ̀bá ẹni tí ò ní nǹkan dépò yọ pé àsán lẹ́yìn òní bàbá wo ayé alukur'an kẹrí mu náà rí ọ̀rọ̀ wàsíyà olúwa ní kutiba aleikum idà xabọrọ axadakumul mawtu in taraka khayra in taraka khayra ajẹ́pẹ́ kìí ṣe gbogbo èèyàn ní dandan kọ́kọ́ wàsíyà torí kùránì ní ìntàràkà fàyọ̀rọ̀ ẹni ọba kan tí ó fi tó ní tí ó ní ìdí kéèyàn sọ àsọlẹ̀ rẹ̀ òun náà lànàbì tún bí iná pé láhù ṣe ìhùn láhù ó ní nǹkan kan tí ọ lè fa pé kéèyàn sọ àsọlẹ̀ rẹ̀ bàbá wa ní ó ní nǹkan kan di fi ti wí yìí ọ̀nà méjì àbẹ́yí jù bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ Si òun làwọn àfáà máa fi pé ọ̀rọ̀ wà síyà gbogbo àkàmù tẹ̀kìlìfíyà ní ń bẹ fún wà síyà lè jẹ́ túláàsì wà síyà lè jẹ́ mọ̀ndúbà yá mustahaba ni ọ́ dá abẹ́ bá ṣe é kìí sọ̀rọ̀ ẹ̀yàn wà síyà lè jẹ́ haramu kéèyàn kọrù wà síyà báyìí haramu ni wà síyà lè jẹ́ makruha yá sẹ̀ríà kọ́ńtọ́ fẹ́ ṣe yìí wàsíyà sì lè jẹ́ mùbáhà nígbà àwọn òfin tó tún rí báyìí lọ́rọ̀ ìyàwó gbígbé àwọn àfáà máa ṣàlàyé rẹ̀ pé ìdájọ́ márùn-ún ní bẹ́ẹ̀ ń bi kéèyàn fẹ́ gbéyàwó ẹnìkan ń bẹ tó pé ní dandan ni ọgbọ́dọ̀ gbéyàwó ẹnìkan ń bẹ tó pé haramu ni kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ gbéyàwó ẹnìkan ń bẹ tó pé ah, bọ́ bá ṣe ọ́ mustahabu ẹnìkan ń bẹ tó pé ní ah, ee kìí ṣe haramu àmọ́ bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ ó wúlò fún yín jù màkúrúhù nù bẹ́ẹ̀ náà lálẹ́ mi tó pé ní bí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá sì ṣe mùbáhù ní lọ́dọ̀ tí bí ìhà tó ń kálukú kọ́ba àyè lápèjúwe àwọn àfáà ní ẹni ọ mọ̀ pé bóun wáyàwó halali kò sí tó lè káwọn kúrò lọ́nà haramu dandan ni kọ́ lọ́ọ́ ìtumọ̀ táwọn àfáà ń wí nù ọ̀rọ̀ àti ìṣetán kí tiẹ̀ torí bọ̀ bá ṣetán halali ó ṣetán haramu ìtumọ̀ pé ìgbéyàwó ó jẹ́ dandan fáwọn kan ọkùnrin ni obìnrin ni òun la fi ń pàkíyèsí gbogbo ẹni tọ́lọ̀ ń bá kádàrá bọ́yọ̀ ọkọ rẹ̀ kú ó sì wà ní ọmọdé ọmọbìnrin tí ò tí ì ju kèwọ́gbọ̀n ọdún àbólé díẹ̀ ẹni ọkùnrin. E tọ́gbà nímọ̀ pé àìlọ́kọ̀ míì kò sí tí òun fi lè kóra òun dúójú pé òun ọmọ gbọ̀nà ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ bí abùkátà irú ẹni bẹ́ẹ̀ fatiwa ni pé lọ́ọ́ wọ́kọ̀ ọ̀rọ̀ òun ní sùúrù à ńgbà tí ò ti lè ní sùúrù ni gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ kọ́dẹ̀ tí èyí níyàwó tí èyí lọ́kọ náà dandan ni kéèyàn ọ̀fẹ́ yàwó tó bá ti mọ̀ pé láì sọ́nà àláàlì yìí haramu lókun tọ̀ irúta ni ẹni tí ọjẹ́ ìwọ̀ fún dá àti sọ ẹni ọjẹ́ dandan kọ́ fẹ́ yàwó mọ́ láwọn kan bẹ náà tó pé gíní haramu ni kí ọ fẹ́ yàwó akaramakumulọ ẹni ọ mọ̀ pé àrùn kan dààmú òun tọ́jọ́ pé ní ojúṣe ọkùnrin lọ́dọ̀ ìyàwó rẹ̀ òun ò lè ṣe àwọn náà ti mọ̀ tún mọ eléyìí ṣẹ̀rí ọ̀gbà ká máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ irú bẹ́ẹ̀ ọkùnrin tó bá mọ̀ pé a ah, irú nǹkan bá ní ń dààmú òun ọwọ́ àtòrí gba ah, àwọn èèyàn ọmọ bú un àbí kójú ọmọ tì un ẹ̀sà fọmọ kan fún èèwọ̀ ni gbogbo ẹni tí ń dárò ẹ̀ wò ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ pé ẹlòmíà wà ní àbúrò rẹ̀ ọmọ bá a súnmọ́ inna lillahi wa inna ilayhi raji'un haramu gun haramu gbogbo ọmọ tẹ ẹ bá tàn bẹ́ẹ̀ náà tó yàn ọ̀nà gbogbo eléyìí kọ̀ da ẹ dákun inú àpèjúwe nù tẹ̀pẹ́ ní kéèyàn fẹ́yàwó ń lu kéèsì bẹ́ẹ̀ kí ni haramu ni èyí tó sì jẹ́ dandan òun la wí ni ká má yà lọ bí ọ̀rọ̀ ìyàwó púpọ̀ ká padà sórí ọ̀rọ̀ wàsíyà bẹ́ẹ̀ náà wàsíyà náà ó lè jẹ́ dandan ó lè jẹ́ èèwọ̀ ó lè jẹ́ makuruhu ó lè jẹ́ mubahu ó sì lè jẹ́ mustahabu ká mú ẹ̀rí wa ká má pèjúwe kọ̀ọ̀kan wa ta ni wàsíyà jẹ dandan lórí ẹ pépé kìí sọ̀rọ̀ pé àwọn ah, níbẹ̀ yẹn bá kàkọ́lẹ̀ ọ̀dà dandan ni kí wọ́n kọ àkọọ́lẹ̀ làhú ṣe ń òun lẹni tẹ́tọ́ ẹlẹ́tọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ tẹ́ni tọ́lẹ̀tọ́ yìí ò lẹ́rìí lọ́wọ́ táwọn afáǹpẹ̀ ní báyìí náà ẹni ẹjọ́ tajà fúnra yín ẹni ẹjọ́ da bísínẹ́sì pọ̀ ẹni tọ́ yáwó lọ́wọ́ rẹ̀ ẹni tó gbọ́ ọ láṣìírí ibi ọ yẹ kó o ti sanwó kan tó o ti san iṣẹ́ tó o gbà tó o ti san owó iṣẹ́ tó o gbà tó o ti ṣe kíni tó o ti ṣiṣẹ́ gbogbo ẹni ọba nírú báyìí lọ́rùn túláàsì ni kó ṣe kíni kọ́lá kọ́ọ́lẹ̀ torí pé gbogbo ọjọ́ tọ́lọ̀ ń bá yá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ò ní sọnù tó wọ́n máa lọ jẹ́jọ́ rẹ̀ lálìkìyà náà pàtàkì jùlọ ń gbèsè ayé táwa tiẹ̀ ń gbé lónìí táwọn ọmọ kan ti ń ranjú sówó tí bàbá ní látàyé wọn ọmọ yìí tó jẹ́ gbèsè ń bẹ wọn ọmọ yìí tí bàbá gba lónìí ń bẹ wọn ọmọ yìí tó ipọ́ rẹ̀ rẹ̀ kan ló fún un pé ẹ máa fi ṣe bísínẹ́sì rẹ̀ tẹ́ bá rí ẹ máa mú wá àwọn ọmọ yìí bí ẹnìyẹn bá wá báwọn ọ̀gọ̀lọpọ̀ là ń gbọ́ lónìí báwọn ẹlẹ́tọ̀ bá wá dé pé ẹ kú rọjò nǹkan kan ọ̀tọ̀ ẹ dákun bàbá yín o nǹkan báyìí pa rẹ̀ pọ̀ níra àwọn alájẹ́ ò sọ fún wa bẹ́ẹ̀ òkúrọ́ ní kọ́dà bí wọ́n mọ̀ pé kìí ṣe òkúrọ́ àmójú tiwọn tó ti ràn sí adúrú mílíọ̀nù tí bàbá yìí kalẹ̀ ìwọ́ wá ní wọ́n ní two million mẹ́ òun lòun ní tírí mi owó tán èyí tó bá wọn nù ìwọ́ ló sì rojọ́ rẹ̀ torí wọ́n ló kó jọ nípa abáyẹ dákun wàsíyàtún wàjibà ní gbogbo ẹni tó bá ní kíni tó bá lẹ́tọ̀ ẹlẹ́tọ̀ kan lọ́rùn one way or the other dandan ni pàtàkì jùlọ tọ́ba ṣe pẹ́ ni tí ó lẹ̀tọ́ ìkọ̀sẹ́ rí gan gbòógì lọ́wọ́ rẹ̀ ìtúnlẹ̀ rí ni pé ẹni ó ní rìsíptì lọ́wọ́ ọlẹ́rìí nù ẹni ẹjọ́ ṣèwé pé àjọ ni bísínẹ́sì yìí ni o ẹ èyí ó ṣe kíni ọlẹ́rìí nù èyí tó burú jù lẹ́ni tó pé ní gẹ́gẹ́ bí àwùjọ tá ń gbé yín àyìn àfihàn tán ra wa àwọn ọ̀rẹ́ mi ṣe ń tún wa mọ̀ pé nǹkan kalẹ̀ léyìí táwa náà mọ̀ pé ọ̀pọ̀ èèyàn mélòó ní yá àyàn lówó ní sọ fún un pé ẹja kọ kalẹ̀ láwùjọ wa yìí bẹ́ẹ̀ ṣẹ̀rí àti fẹ́bẹ́ ìdátàdá ya ń tún bèdè ilé ìlà ajalè musamma faktubu èyàn mélòó kọ́dà bí ọba ti ẹ̀ wá ní ẹja akọkin ní ìkalẹ̀ àsìgbọ́ lẹ́nu mi ò sì gbọ́ ìwọ̀n á ní sanwó rẹ̀ fún ọkọ́ kọ́dà mi ló bó ńlá sí rí àgbà tó tún lọ gbéwé jáde a mọ̀ pé gbogbo yìí ń wà láwùjọ èyàn ó ti wá mọ̀rú bẹ́ẹ̀ wà níbi tí wọ́n mọ̀ kọ́ sí lámẹ́yìn ọmọ lámẹ́yìn iye owó rẹ̀ báyìí ń bẹ̀ lọ́wọ́ mi iye nǹkan báyìí kọ́dà mọ́pọ̀ owó kan kéré ọlọ́run kọ́ mọ́sá kẹ́ àwọn àlùfáà wa tí wọ́n lọ láìpẹ́ àti gbogbo àwọn àlùfáà wa tó ti lọ kọ́ bá wa sàánú àwọn tó kù náà kọ́ sàánú àwa náà tọ́bí ilẹ̀ tó ṣe kàmínú lọ ibrahim àwọn baba madina ká máa fi gbèsè ayé àwọn ẹni rẹ kẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà tí baba kú tán honourable justice esro muhammad kọ́bí ní mahkama sharia publicly ni wọ́n ti sọ̀rọ̀ yìí wọ́n lẹ́yìn ìgbà tí bàbá kú tán làwọn wá rọ́ kan ná àwọn ọmọ wọn lọ́wọ́ á gbé envelope kan wá èlò níbẹ̀ ní envelope yìí three thousand naira pé bàbá ti sọ fáwọn ńgbà wọn wà ní orí ààrẹ pé káwọn lọ wo envelope kọ́dà àwọn ọ̀tọ́jú ẹ̀ sí tòsí. Si àmẹ́rẹ̀ ẹnvilópù kọ́lọ̀ báyìí three thousand náà ní mẹ́mẹ́ àwọn ìmọ̀ọ́nì ló ní ẹgbẹ́ ìmọ̀ọ́nì ẹgbẹ́ ńláńlá bí ogun kìíní ìmọ̀ọ́nì kìíní ìmọ̀ọ́nì fi three thousand ṣe àwọn wọn ní nǹkan wọn ò bọ̀ ọ́ wàláì kí ọmọ kò kàn kéré o ẹ̀wù ẹ̀wù bá a bá tiẹ̀ ń ka tinú tíra ká máa torẹ́ lomi máa rò pọ̀rọ̀ nu tíra àwọn ìhùn àwọn ẹni ọlọ́run nù kò sí rí ẹ̀ láì sí nàìjíríà yìí nílùú yìí kò ìtọ́dún kan tí bàbá kú rahimahullahu ta'ala èyí táwa gbọ́nù tẹ́ni ó sì sọ tó sojú ẹ̀ tó sọ ń gbangba owó náà ò ju three thousand naira lọ wọ́n sì ti sọ ọ́ kalẹ̀ pé àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ńláńlá ni yìí máa ń ẹ́ tí wọ́n gbà ni máa máa fi three thousand ṣe à nígbà wọn ọba ti lè pé abọ́ bóyá wọn ní wọn gbowó kan sọ́wọ́ ni owó yìí wọn ló ti ìjọ́sìsì ló ti pẹ́ gan rò pé mọ̀ngàn rántí máa àmọ́gbẹ́ àwọn fi sínú ẹnjúlóòpù ìbẹ̀m̀bẹ̀ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àmọ́ ìfẹ́lẹ́ ìkẹ́kọ̀ọ́ ọlọ́nkọ́ mọ́sàájá lè lo ogun tá a bá ké nípa báyìí ọ̀rọ̀ wàsíyànù o ńgbà òní wàsíyà ó di dandan òun ni gbogbo ẹni ọba ní kíni tọba gbèsè nìkan kọ́ àlàáfin ló láńgbèjì gbèsè torí bàbá ti ní gbèsè lọ́dọ̀ wáyà yìí ọ̀yáwó nìkan la kà gbèsè bẹ́ẹ̀ gbèsè nù sẹ̀rí àfẹ́jú ó bẹ́ẹ̀ lọ ọ̀rajà ètí ìsanwó gbèsè nínú sẹ̀ríà. No ẹnìkan fẹ́ tọ́ sí ọlọ́dọ̀ kẹgbà gbèsè ni ọgbowó ṣẹ́ ò tí ì ṣe gbèsè ni òun la fi lo lágbègbè kínní ẹ̀tọ́ gbogbo ẹ̀tọ́ kan tó bá ti mọ̀ pé ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ kalẹ̀ gẹ́gẹ́ bá ti kànú àdìtà anábọ̀ muhammed sọ̀rọ̀sọ̀rọ̀ anábì ní yẹ̀bí tù lẹ́yìnlátán àwòlẹ́yìnlátẹ́yìn ni gbogbo every forty eight hours la anábì ní kéèyàn máa rì ní ìwàsíyà rẹ̀ every forty eight hours ànábì ní kọ́dà bọ́ ọba lè máa ṣe ní twenty four hours lẹ́yìnlá tọrọ ọ̀ma ànábì wa wò kó lè tún fẹ́ nira ọ̀sọ́ di kíni forty eight hours ìjọ méjì òru méjì nínú rìwáyà kan ànábì ní thalathu layalin àbóru mẹ́ta maximum tá ànábì fún wa nù tá bọ́ba ní akọ́ lọ́la bọ́ba ti dọ̀la àwọn kọ́ bọ́ọ̀ba kọ́ kọ́ lọ́tún la bómi bá tún ti gùn lẹ́yìn forty eight hours ní tún fi kún un ó ti gba ayé báyìí ń bẹ́ àbẹ́mi náà tó gba ayé báyìí ń bẹ́ gbogbo nǹkan báyìí ni sẹ̀ríà islam kọ́ wa o wà sí yàrá ẹni ọba lẹ́tọ̀ ẹlẹ́tọ̀ lọ́rùn kíni wàjíbàtún túláàsì ni tọ́yì a ní wà sí yà lè jẹ́ kíni haramu gẹ́gẹ́ bá a ti sọ ti nìkaahù bí wà sí yà ti lè jẹ́ dandan ó lè jẹ́ kíni ó lè jẹ́ haramu náà bẹ́ẹ̀ bá kọ àkọọ́lẹ̀ pé ní ẹ̀rákùnjọ́ tí òun bá kú màálù mẹ́wàá nǹkan ìkọ́kọ́ panu owó kan mọ̀ kan tó lóun pín owó kan haramu ni gbogbo ntọ́ bá ti jẹ pé ní wàsíyà lọ sẹlọ́n ni haramu ni àbí wàsíyà téèyàn ó fi gba ẹ̀ tí ó fi jẹ̀tọ́ ẹlẹ́tọ̀ náà nígbà yẹn bá ti wá kọ́ pósìtì ń ta wí kalẹ̀ owó tóun àtẹnìkan jọ ní wá kọ́ kalẹ̀ pé òun nìkan lòun ní bísíǹnẹ̀sì yìí o bẹ́ẹ̀ bá kọ́rọ́ àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ haramu ni àti irú àwọn míì tá a padà máa kà á nù hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam irú kéèyàn ọkọ̀ wá sí yantọ́ bá ju ìdá mẹ́ta téèyàn ní lọ haramu ni a padà kà á yóò nù hadith àwọn ọ̀nà tí wá sí ya fi lè jẹ́ kíni tó fi lè jẹ́ haramu láàrin méjèèjì yìí wá sí ya mustahaba wa ń bẹ ọ̀dà wàsíyà tí ó jẹ́ makuruha mbẹ èyí tí ó sì jẹ́ mubaha pé bọ́ fẹ́ bí o ṣe bó o sì fẹ́ ọmọ ṣe òun náà mbẹ àmọ́ èyí tí ó hàn jù náà ni tọ́ra fún méjèèjì ni èyí tó jẹ́ dandan àti èyí tó ṣe kíni àti èyí tó jẹ́ haramu kọ́lọ́n kọ́ mọ́sá sànú wa o nípa báyìí amú gbogbo eré yìí látara kíni anabi ni lahu ṣe ń tọ́ ọba ní nǹkan kan ni tí ọba ní àwọn ń ta wí mubaha ni wàsíyà tiẹ̀ wàsíyà yìí wọ́n máa jẹ́ kíni wàsíyà tó ń mubaha bọ́bá fẹ́ kọ̀kọ́ bọ́bá fẹ́ kọ́mọkọ̀ kò ní lọ́rùn ẹnìkan ò sì jẹ́ òun náà sotiye kọ̀lẹ́tọ̀ kan ẹ̀tọ́ ẹnìkan òmìnirun òun náà si ní kankan tí ń retí torí láti lára ń tọ́ kéèyàn ọmọ ni pé kọ́dà béèyàn bá jẹ́ èèyàn ni wọ́n bá jẹ́ olówó ń ta náà máa kọ́ kalẹ̀ torí pé ọlọ́run ti pín in níjọ́ tí wọ́n bá ti sí láyé máa àwọn kan ló ya ilé ìhun ti ń bẹ́ńbi báyìí ilẹ̀ ti ń bẹ́ńbi báyìí òun lòun ní kọ́ kalẹ̀ àwọn kan ló ṣe kí ni àwọn kan ló ní bí wọ́n bá ti sí ní ayé mọ́ bọ́lọ̀ ti tètò ayé nù gbogbo àwọn experiences yìí là ń gbọ́ lónìí àwọn àlùfáà tí mo dákọ lẹ́ẹ̀kan justice eso muhammed ọlọ́mọsá àsàlẹ́kùn dáadáa wọn wọ́n tún sọ níbì kan tí mo wà ń bẹ̀ pé inú àwọn olówó olówó ńláńlá ní ilẹ̀ yorùbá ń bì náà àwọn ṣe wá àṣẹ ọ̀rọ̀ wà sí yà ń bì kan ni báwọn ti wá parí tán náà àwọn tó wá bẹ̀ wá pe àwọn sẹ́yìn wọ́n á ní níta wí lọ́mẹ́rọ ọlọ́run bá wọn lamẹ́yìn ọmọ lamẹ́yìn tẹ́ ẹ mà properties rẹ̀ ń bẹ́ ń bí báyìí kò sẹ́dá ọlọ́run kan tọ́mà lẹ́yìn òun òun náà sì pé òun jẹ́wọ́ fẹ́ nìkan àmọ́ tó ń wá gbọ́ lónìí ọmẹ́rọ ọlọ́run bá ọ̀nà wo lọ àwọn gbà wọ́n ní properties tó wọ́ọ̀tì bílíọ̀nù yes pé ẹnìkan lẹ́yìn òun fún rẹ̀ àtòun kò sẹ́dọ̀ ọlọ́run kan tọ́ mọ̀ ògbóró àwọn eléyìí náà sẹ̀ríà islam kọ wa pé kọ́dà ìtọ́ bá jẹ́ tọ́ rẹ̀ ń ta náà kọ́ kalẹ̀ yọ jẹ́ pé láwọn tọ́ yẹ kún ó ní yọ tọ́ sí wọn bí ìwọ ọ̀bá sí mọ́ ọlọ́nkọ́ mọ́sá àjẹ gbowó sí lọ́hùn pẹ́ èyí sì kọ wá sí ìyàkalẹ̀ ò túmọ̀ pé ń gbúrò kú o torẹ́rù yorùbá gbogbo ọ̀rọ̀ ikú dẹ́rù ba yorùbá bẹ́yẹn bá ṣe ń bẹ̀rù kò pé ó tètè kú bí ó sì bẹ̀rù àbí bàbá bẹ̀rù kò pé ó pẹ́ bí ó sì bẹ̀rù kò pé ó tètè lọ ajánu ti torí ti yọ́ máa ṣe lómi nígbà àlẹ́jì rọrọ̀ olè wá ń sọ yìí gbé àwọn fún wọn pé òun ò rí kò sí àmì kankan pé àdìsí ànábì ni mo gbọ́ ìgbọ́ tẹ́lẹ̀ ni wọn là ànábì ní every forty eight hours kéèyàn máa kọ́ kalẹ̀ oníwàsí ogún ọdún sẹ̀mí kọ́dà aláàdọ́tọ̀ ọdún bẹ́ẹ̀ kọ́dà ọlọ́gọ́ta àápadà kanu àdídà nẹ́bà muhammad sallallahu alaihi wa sallam yìí rẹ̀ ẹni ó ti ṣe wà sí yàtọ̀ padà tó wá gbé ọdún kẹrin láyé ìbẹ́nu àdífi tí alimakidisi kọ fún wa tí èyí ń káfíńrán ra wa létí pàtàkì jùlọ yóò bá má di pé ní àìrúgilẹ̀ wa ń wí yìí ẹ̀mẹ́kọ̀ ẹ̀mẹ́gbọ́ ẹ̀mẹ́jọ ọkọ̀ kankan bí i irú ọ̀rọ̀ wá ní ẹ̀hùn kò tún máa bẹ́ẹ̀ ọlọ́run ó ti ní gbogbo nǹkan lè kú lè ajá ní kìjà ó ti wà lákọọ́lẹ̀ èyí wọn ò pé ọ yá àìsèkọ́ rẹ̀ ò pé ọ pẹ́ mùsùlùmí gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ nípa báyìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní yẹbi tulẹ̀ ilatan àwùlẹ̀ ilatẹ́ni wàfẹ́ riwayatin salafi àwùsàlá àfẹlẹ̀yálẹ́ òru mẹ́ta ètò pọ̀jù kéèyàn ò ti rí i pé òun ilẹ̀ àwàwàsíyàtúhù maktubatun ẹ̀ǹdàhù kò ti rí pé ah, àkọọ́lẹ̀ ti wà lọ́dọ̀ nínú àwọn wàsíyà haramu kátúnfìyàn na kún ọkọ mọ́ òun ni wíìlì gbogbo ọmọ mùsùlùmí ti ń bá ń bá wọn dá sàkásà wíìlì kóòtù haramu ni torí pé sẹ̀ríà ìsìláàmù yàtọ̀ fáwọn ẹ̀sìn míì tí ò lófin bí èèyàn kan ọba ti símọ́nú ìsìláàmù ọlọ́run ti pín nǹkan rẹ̀ ọlọ́run ti ṣe kíni ó ti pín dúkìá rẹ̀ kọ̀kan ọ́ kọ̀kan wọ́ ẹ wá rí i pé wíìlì ọmọ kan ìyá rẹ̀ ọ̀dá ẹ má fún ní nǹkan àbí ẹnìkan ni ẹ kó gbogbo ẹ̀ fún gbogbo mùsùlùmí tí ń bá ń kọrú wà sí abẹ́ haramu ni o yóò jìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn àpèjúwe wà sí ìyà tó ṣe kíni tó jẹ́ haramu nìyẹn. zada muslimin kọ́lẹ̀ ibn umar gẹ́gbà ti mọ̀ pé àhàdífù tíra yìí a rí mọ̀ buhari a sì rí mọ̀ sọ̀híhù muslim àmẹ́yì tí ọba sínú méjèèjì alimami makidisi ọwà tún fún wa láǹfààní rẹ̀ nígbà tí imamu muslim gba àhàdífù yìí dégbè yìí òun tún fi nǹkan kan kún tóun tún gbọ́ lọ́nà àbòmí kí ni oníkọ́lá ibnu umar ibnu umar tó gba àhàdífù yìí wá ọwọ́ sọ̀rọ̀ onífọwọ́lọ́hìí ما مرت علي ليلة منذ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ذلك إلا ووصيتي عندي practically ibn umar níjọ́ tóun ti gbọ́ hadithi yìí ṣé òru méjì òru mẹ́ta là nẹ́bi tiẹ̀ wí sallallahu alayhi wa sallam òru kan kọjá rí in every twenty four hours lòun ṣe ń tòun èyí tó bá tún yọ kú èyí tó ń bá tún rí kó tún kún gbogbo orúkọ kan kò ní kọjá tó ń wọ èsì kínní tó ń kọ àkọọ́lẹ̀ wọn kódà nù rìwáyà míì wọn níbo ni umaru máa tọ́jú ẹ̀ sí onínígbèrè wọn pé kìí ṣe ń tẹ́ ṣẹ̀ṣẹ̀ máa wá kí i wọ́n bá dé ńgbàkigbà bí ẹ bá ti gbé òun lórí ẹ sáré pé ìwé kan wọn fi bọ ló fi rọrí yìí èyí tí ibùdó márùn kọ́ wa lẹ́kọ̀ọ́ ni pé bí yẹn bá kọ wá sí ìyá náà má wàá jù sí eh, ibi àwọn ọmọ ó ti tẹ̀ mọ́lẹ̀ tí wọn ò ní mọ̀ pé nǹkan gidi kan lọ kọ síbẹ̀ jẹ́ wọn ó ti mọ̀ pé ah, báwọn alájí bá tọ́jú nǹkan sí inú kọ́bọ́ọ̀dù yìí nǹkan gidi ni o wọn ò lè wà torí tí ó wúlò fún ọ ní bí wọ́n bá sí mọ́ ni kí wọ́n wá àmì èyí tó fi síbi tí ẹnìkan ò ní táwọn kẹ́ dáná pọ̀ pé ẹ kó gbẹ ta òun ibùdó márùn tún kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn ní ìbòlọ́ máa fi sí onígbèrí òun ni òun ò fi rọrí èyí wọn wá tún máa pé kéèyàn kálukọ́ máa fi wà sí ya rẹ̀ rọrí ní ti ìbòlọ́ márùn sọ fún wa ni pé ibi tí àwọn èèyàn ní fojú tẹ́ńbẹ́lú rẹ̀ mo mo má pèjú wa pé òun kálukú wọn mọ̀ ká ah, ẹ wo àwọn nǹkan àwọn alájì máa kọ̀ sáwọn nǹkan báyìí wọn níwèé kan tí wọ́n máa kọ̀ọ̀rù nǹkan báyìí lórí ọba ti jẹ́ káwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ òtísẹ́ tí ẹ̀bùn ọmọ rùn náà ń se nù kọlọ̀nkọ́ mọ́sá àṣàánú gbogbo wa òkó já sin lọ́wọ́ ọba pẹ́ ẹ̀bùn ọmọ rùn ní bóun ti ń se nù kò sóru kán òun ọ̀tí ẹ̀wulẹ̀ dúró di òru méjì òun ẹ̀ dúró di òru mẹ́ta tóun fi ń se kíni tóun fi kọ wàsíyà àti tòun kọlọ̀nkọ́ mọ́sá àbáwá kẹ́ ẹ̀bùn ọmọ rùn náà àti gbogbo àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kátó lọ bí hadithi kejì tó ń gùn díẹ̀ ọjọ́ sì ti lọ bóyá ká mẹ́nu bà àwọn ìdájọ́ fíkù díẹ̀díẹ̀ míì tó rọ̀ mọ́ ọ̀rọ̀ wàsíyà nínú àwọn àdájọ́ tó rọ̀ mọ́ wàsíyà àti sọ ntí sọ wàsíyà di dandan àbí àsọ ntí sọ di èèwọ̀ kí ni máa ba wàsíyà jẹ́ mọ̀bùtìláàtú àlùwàsíyà àwọn nǹkan tó lè ba wàsíyà jẹ́ àbí ká tiẹ̀ tó débẹ̀ ni àwọn àlùfáà máa pàkíyèsí wa bí wọ́n bá túmọ̀ hadithi pé anabi ni máa hakumri in mùsùlùmí kò tọ́ sí kíni mùsùlùmí sọ́tọ́ sí kèfèrí hmm? ìbéèrè táwọn àfáà máa bira wọn nù torí pé nínú kéwú à ń pe kíní kan ní mọ̀fóhómú alimukhalafa ìyẹn ni pé gbogbo ọ̀rọ̀ ń túmọ̀ pé ìdàkejì rẹ̀ ò bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ ń túmọ̀ pé kí ni ìdàkejì rẹ̀ kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀yàn bá ní ẹ̀dìdé nísìnyí ó túmọ̀ pé kò fẹ́ kí kò fẹ́ kẹ́ ẹ jòkónù àbí inú kéwú inú sólù fíkì ni wọ́n ń pè ní mafhumu al-mukhalafa òun ni èèyàn fi lè gbọ́ ipá ńgbàtà nẹ́bi ti dá akọ pé kò tọ́ sí mùsùlùmí ajẹ́pọ̀ tọ́ sí kẹfìrí àwọn afáàmà wa pàkíyèsí pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ ló ní mafhumu mukhalafa àwọn nǹkan míì máa jáde wọn ni kharaja makharaja al-ghalib makharaja al-ghalib èyí tó pọ̀jù lànàbí wí ni ń gbé pa àwọn mùsùlùmí lànàbí ń bá sọ̀rọ̀ àmọ́rọ̀ wàsíyà kìí sọ̀rọ̀ ti mùsùlùmí nìkan kọ́dà ẹni tí èsè mùsùlùmí náà bọ́ba ní wàsíyà dandan lọ́rùn tún láàsì ní kó ṣe mùsùlùmí ti ń bá ẹni tí èsè mùsùlùmí dúnadúrà ẹjọ́ ń ṣe bísínẹ́sì nǹkan kan mọ́ wá pé ànábì ní mùsùlùmí nìkan ni kọ ẹ̀tọ́ tiẹ̀ náà islam ọ̀kọ́ wa pé kéèyàn máa jẹ̀yàn gbé kọ́ra bí èsè mùsùlùmí a sì ti kà á fúnra wáyà yìí pé islam ò pé èèyàn máa bẹni tí èsè mùsùlùmí sówò anabu muhammad sallallahu alaihi wa sallam rajà lọ́dọ̀ ta ni yahudi akanu hadithi yàn yìí abi. kìí sì ṣe pé bóyá ń gba bẹ̀rẹ̀ islam ní kò gbadà síbẹ̀ máa ń gbẹ̀yìn islam hàn kọ́dà wọn là nàbí ò tí ì sanwó náà tọ́lọ́jọ́ fi dé. sallallahu alayhi wa sallam èyí ń fi yé wa pé ní kò sí tó nǹkan nínú islam nípa báyìí ká má gbọ́ yé pé mùsùlùmí ni ọ̀rọ̀ wàsíyà nìkan bá ọbẹ̀ ni tí èsè kínni ọbẹ̀ ni tí èsè mùsùlùmí náà gbogbo ẹni ọba àbí wọ́n tiwọn náà lọ́rùn ni kí kéèyàn àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ náà káwá bọ́ sórí ọ̀rọ̀ mùtìlátú àwọn máa ba àkọ́kọ́ tí ma bá wà sí ìyàjẹ́ àti mẹ́nu bàálẹ̀ kan òní tàrọ́jù almusi kẹ́ni ó se wà sí ìyà ní kò rí bẹ́ẹ̀ mọ́ ẹni ó se wà sí ìyà kó ní gíní kó ní bí àṣà yorùbá pé èbó tó se pẹ́sù ló se kó dé ìdé èbó ò se gan wọ́n wà rí sàfún àbá ishaq bẹ́yẹn bá ti wá reza fún wa sí ìyá rẹ̀ wá pé ọsọ ọkọ gíta rẹ̀ ní ebo ti wí nǹkan báyìí ní ah, òun ló ní wà sí ìyá rẹ̀ lópin ìgbà tẹ́mi bá ń lọ òkè tí ń lọ ọlẹ̀ tí èkú ó lè pé kí ni ó lè pé òun ò ṣerú wà sí ìyàwó mọ́ pàtàkì jùlọ wà sí ìyà tó bá ní í ṣe pẹ̀lú pé mo gun lámọ̀yín ní nǹkan báyìí mo yọ̀ǹda nǹkan báyìí fún lámọ̀yín lópin ìgbà ní ọ̀rọ̀ wà sí yóò ní ṣiṣẹ́ títí di kíni títí dìgbà tó ń tọ̀ wọn ọ̀bà sí láyé mọ́ a pé lópin ìgbà tí ń bá ń bẹ láyé tààrọ́ jùlọ àlùmọ́ọ̀sì bẹ́ẹ̀ ni ó ṣe wà síyà bá ti pa nǹkan rẹ̀ wà síyà náà ò ṣiṣẹ́ mọ́ ara àwọn tí máa ba kíni wà síyà jẹ́nu kẹ́nìkan mọ̀ wá tọ́jú ìwé kan àbí ó ti wá lọ ṣe fọ́tóstáàtì rẹ̀ pamọ́ pé kíni wọ́n ti kọ́ nǹkan báyìí ń jọ báyìí kọ́ra mọ́ wà mẹ́ngbà wọn kọ́ torí pé tọ́ba kọ́ tí ọ wá wà nípò pé kò sí ẹni tí ọba akọ nǹkan ń jọ tó lóun ò ṣe mọ́ yìí ǹjẹ́ sẹ̀rí àwa pé ìgbọ́n ti kọ̀ òun ní ọmọ ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹnu àgbà kàlà sẹ̀rí àgbé ọ̀rọ̀ ẹnu àti kíni àti nǹkan kíkọ sípò kan náà ni nta fẹ́ mọ̀ làrí dájú irú ẹni yìí tọ́ ipẹ́ ló fi lóun ò ṣe mọ́ yìí àwa pa àwọn wò lẹ́lẹ́rìí bàbá ti wá ráwọn ẹlẹ́rìí tí sẹ̀ríà ní agbàgbọ́ àwọn tó jẹ́ kí ni ẹ̀dùn èso ń jẹ́ gbẹgbẹgbẹ kìí sókùrú èèyàn kìí sẹ́ni tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa fi jẹ́ ìrọ́jọ́ mọ̀ wà láì mọ̀ wà mẹ́ gbogbo àwọn arandarandan kò sí mẹ́ o bẹ́ẹ̀ bá wá dùgbà àyẹn ah, dúdú tó ìjọ ojú ọ̀gbọ́dọ̀ tẹ̀ ọ̀rẹ́ ni níbi irọ́ gbogbo orí ẹni dá bá ti mọ̀ báwọn òun kí sẹ̀ríà ní ẹ pè jẹ́rìí o àmẹ́ni tí èso kùrọ́ kìí ṣe yìnyẹn jẹ́gbẹ́jẹ́gbẹ́ ẹ̀ní bá ń di ayò ẹ̀ní bá ń lé ọtí bàbá ti ríro àwọn ẹlẹ́rìí bẹ́ẹ̀ àti ń tẹ̀yàn kọ kalẹ̀ àti ń tó ṣe kíni àti ń tọ́ sọ lẹ́nu kọ́dà sẹ́rí ọ sọ pé wà ìṣàràtù àkàràsì ẹni tí ò lè sọ ńkọ́ tí ó sì lè kọ ayaya ó di sẹ́rí ọ sọ pé bọ́bá ti lọ́nà tí máa gbà bá yẹn sọ̀rọ̀ sign language táwa ṣẹ̀ṣẹ̀ ń wí nísìnyí ṣẹ̀rí àti kéta fún láì mọye thousands ọdún tó lọ pé bí ayaya bá ṣe àbódi bá fọwọ́ júwe nǹkan kan fún wa tá a fi mọ̀ pé n ti ń wí nìyí ó ṣe déédéé ntí kí ni ntẹ́ yẹn kọ́ kalẹ̀ àbí ntí wọ́n tó lè sọ̀rọ̀ sọ̀jáde lẹ́nu ni nípa báyìí ẹnìkan ti wá tọ́jú photocopy wá sí ẹnìkan sọ́wọ́ ńgbà ó sì yá lẹ́yìn ọdún méjì mẹ́ta ó padà pé àwọn èèyàn ẹlẹ́rìí pẹ́ dákun nǹkan báyìí tóun ti lóun yọ̀ǹda òun ọ̀yọ̀ǹda rẹ̀ mọ́ o èyí tó sọ kán yìí nìyí ọ̀pá tàkọ́kọ́ rẹ kọ́nà àgbẹ̀ pé kíkọ́ ọlẹ́ làkọ́kọ́ wà tó ipẹ́ nu lélẹ́yìí àbí tàkọ́kọ́ lọ́fẹ́ nu wí ọwọ́ àṣẹ̀ṣẹ̀ kọ́ eléyìí lópin ìgbà téèyàn bá ń bẹ láyé ó lè pòun ò ṣe wà sí yàmá tí ó sì sẹ́ni kankan tí ó mú sí i àwọn àkọ́kọ́ nìyẹn nínú kíni nínú tí máa ba wà sí yà jẹ́ nínú tí máa ba wà sí yà òun ni kéèyàn ó ṣe wàsíyà fẹ́ni tí ó jogún yàn tẹ́lẹ̀ tọ́ra nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní àyà táǹkanu alukur'ani ìpè ntara kọ̀kọ́yọ̀rọ̀ nílwàsíyàtà ntara kọ̀kọ́yọ̀rọ̀ nílwàsíyàtù nílwàlídẹ́yìní wàl akọ̀rọ̀bìn àyà tún mansúkàtún xukuma mansúkàtún xukuma àwọn àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìdájọ́ nígbà tí islam ṣẹ̀ṣẹ̀ dé ni táwọn ìdájọ́ mi padà wá ìbẹnu kùránì bẹ́ẹ̀ a máa kà á àmọ́ ìdájọ́ rẹ̀ à nílò torí pé ìdájọ́ mi ti dé ní ẹ̀yìn rẹ̀ òun wọ́n ń pè ní mansukhatun hukma àmọ́ tìláwà tán tabkọ ila yawmil qiyamah irú ẹ̀ ní àyà ni torí pé ànábì ló tu bẹ́ẹ̀ nígbìlẹ̀ nínú islam ńgbà tí ò tí ì sí pé ẹni báyìí ni ó jìnnú ogún ẹni báyìí ni ó mẹ́ta ntọ́lọ̀ nǹkan wí ni pé ah, ń tara kàkàyọ́rọ́ alwasiyatu lilwalidaini wal akọrọbi a ìwọ́tọ́ bá alkhairu ń bẹ̀ ni àwọn àfọ̀ntẹ́fsiru ni almalu kẹfìr almalu ọlọ́run ní wọ́tọ̀ fadúró owó báyìí lẹ́ a ah, sàsọ́ọ̀lẹ̀ fún ya àti bàbá sàsọ́ọ̀lẹ̀ fún mọ̀lẹ́bí rẹ ọlọ́run wí jẹ́nẹ́rálì létà lòfin wa dé pé iye báyìí nìyá ní ọ̀rọ̀ sàsọ́ọ̀lẹ̀ fún ọkọ̀ ọ̀fẹ́ ọkọ̀ òun ló ní iye báyìí lápèjúwe ìyá a máa ní one over six láwọn àgbà kan a máa ní one over three láwọn àgbà kan ti bàbá náà òun náà ń bẹ tàwọn ọmọ ń bẹ ọkùnrin obìnrin kọ́dà ẹ̀gbọ́n náà lè ní àbábúrò tí ọba sáwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà sẹ̀rí àti wá pín pé ẹni ó níní ẹni tí ò níní ànábi wá jáde sọlọlọ ọsọlọm ànábi wá ní tọ́ olúwa ti fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ fàlàwọ̀ sí yẹta lè wá rí fẹ́ hadith annabi ni fala wasiyata ọmọ àbúrò yẹn òun náà lọ́tọ́ láti kékeré kọ́dà àwọn náà wọ́n rán léèwé gbogbo gbèsè ayé rẹ̀ ọ̀dọ́ wọn náà ló gbé nkankan òun náà sì bí àwọn ọmọ tiẹ̀ sọyé nígbà òun ti bí àwọn ọmọ tiẹ̀ nìí ogun rẹ̀ ọ̀tọ́ sọ́mọ ẹ̀gbọ́n ọmọ àbúrò rẹ̀ má àmọ́ṣẹ̀rí ọ̀wá tilẹ̀kùn oore lọ́wọ́ fi àyè wà sí yà lẹ́ òun ní ìṣẹ̀rí àfikọ̀ pé àwọn ọmọ rẹ tọ́lọ̀ ti pín fún yìí mọ́jẹ́ alájẹpajúdé pé páwọn náà ló tún wá sí wà sí yà fún olè wá rántí irú àwọn ọmọ báyìí ọ̀dọ́ rẹ̀ ló gbé láti kékeré àwọn náà wọ́n ran léèwé àbí àbàbọ̀ ọmọ yìí ṣe dáadáa sí wọn púpọ̀ nínú àwọn ọ̀nà wàsíyà tọ́pọ̀lọpọ̀ ọ̀mà lónìí tẹ́ lè opportunity rẹ̀ sẹ́ríà ní obìnrin tí ọba ní kó báyàn tó bá jẹ́ ẹlẹ́sìn míì ẹ̀sìn yahudi àbẹ́sìn kiri ó obìnrin tí ọba ní ṣe kíni tí ò ní kó báyàn sẹ́rí ò ju ọ̀rọ̀ lẹ̀ bẹ́ẹ̀ pé obìnrin tí ó wọ lọ bí orí ibú pé sẹ́ríà ní afẹ́ wọn àà èyí tí ọba ní sọ́ọ̀yàn di olórí ibú sẹ́ríà ní kéèyàn ọ̀fẹ́ àmọ́ kò lè jogún ńgbàtẹ́sìn ò ti ṣe kíni tẹ́sìn ò ti pa yín pọ̀ ìwọ náà ò lè jẹ ogún tiẹ̀ náà ẹlòmíràn wá pé ah, kọ́dà ní gbogbo àwọn ìyàwó òun nìkan náà lòún gbádùn jù yìí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó pọ́n ọmọ mùsùlùmí ni ọ̀yá yàkuyà lóbìnrin ọmọ tí èsè mùsùlùmí ó sì dá fọ́kọ rẹ̀ àwọn examples láwùjọ sẹ̀rí àníṣe dáadáa sí ibọ̀ ọba fẹ́ àyè kínni wàsíyà ń bẹ̀lẹ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ẹni tí ọmọ pọ́ máa lè ọ̀dá tó ti bí máa lè kó tó máa bí ọmọ ọkọ gbogbo apàdé ara ẹni títí à ń so yìgì lórí oyún gbogbo àwọn ọmọ tó bá ti wáyé kí yìgì ìṣẹ̀ríà ò tó wáyé ọmọ kínní ọmọ àlè ni o ọmọ zìnà ọmọ zìnà ò lógún ah, èèyàn á wò pé ah, ọmọ yìí kí lẹ́sẹ̀ tiẹ̀ ìwọ́lọ́sẹ̀ òun kọ́sẹ̀ àbí wọ́n kí ọmọ yìí kọ́ lọ́sẹ̀ ìwà àtìyá rẹ̀ ní ẹsẹ̀ ẹ̀bá wa fẹ́ ẹ̀wò nù wá sí ìyá yín ẹ̀ ti kọ́ kalẹ̀ báwọn ẹ̀gbọ́n rẹ̀ bá ń pín báwọn àbúrò rẹ̀ bá ń pín àbóyún náà sì lẹ̀ gbọ́n èyí máa kọ́mọ̀jù ní pòun gan ni ọmọ ru rẹ̀ pòun dáúdù òun sì lákọ̀ọ́kọ́ yọ torí gbogbo ẹni tí máa ń dárò ọ̀ràn bẹ́ẹ̀ kó fi mọ̀ àwọn ọmọ yìí ó ṣeé ṣe kí wọ́n ní against yẹn lálùkìyàmọ̀ pé orí ń tọ́ ọ̀sọ̀hún dèèyàn yẹ̀yẹ́ láyé gbogbo bí òun bá rì sí àbùkù ń kàn òun kì í sọ̀rọ̀ kékeré o nígbà bá ọmọ bá ń tún wí báwọn fún bàbá tó bí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ torí àwọn ọmọ yìí ọ̀sẹ̀ àwọn ọmọ yìí ò sí kíni ọ̀sẹ̀ òun ní sẹ̀ríà dá sẹ̀ríà fẹ́ tí ọba sẹ́ o ìyẹn ọmọ sì náà ò lè jẹ́ ìmọ̀ọ́mù kò sínú tíra o kò sínú kíni kò sí bọ́mọ zìnà bá kíw yọ jẹ ìmáàmù dáadáa kọ́lá yọ jẹ lórí ẹ̀yìn tẹ́ ẹ̀jọ́ mọ zìnà tẹ́yìn òkè ọlọ́run fi ya ẹ̀sẹ̀ tẹ́yìn ọ̀jẹ́ òun ní pé ọ̀rọ̀ ogún èsì pọ́lọ́run jẹ́ ń yà ń bẹ̀ àmẹ́tò ọlọ́run ní pé kò lè jẹ́ wọ́ndọ̀rùkú pé èmi náà nínú ogún rẹ̀ ọlọ́run aláwọn ọ̀nà ní ìyàwó ọmọ mọ̀lẹ́bí àbọ̀bọ́kùn ẹrú lẹ́wọ̀n òun ọ̀wá wọlé sọ́kànnú àwọn ọ̀nà yìí ntọ́fà àti òfin lè jogún nù torí pé ntí èèyàn kọ́kọ́ máa ní èèyàn máa so yìgì kó tó lọ́mọ ni ẹ̀yìn ti kó bóun lọ́nà bẹ̀rùn nípa báyìí ara àwọn ọ̀nà wàsíyà téèyàn lè lò nù ni ọ̀wá múnú wàsíyà rẹ pé a ah, ọmọ yìí o báyìí lọ́rọ̀ rẹ rìn ẹ̀dàkùn bọ́ bá ti tó àsìkò ẹ̀yìn àfa kò ti sọ fáwọn àfa súnà pé ẹ̀kọ́ yẹ kọ́ jogún pẹ̀lú àwọn àbúrò rẹ̀ àmọ́ mo ti o ti ṣètò títí ẹ̀ kalẹ̀ kódò ó lè pọ̀ ju tiwọn lọ ó lè jẹ́ déédé tó rò pé táwọn náà pinnu ó sì lè má tó tọ́ ọ bá ti kọjá àlà tí sẹ̀rí àlà kalẹ̀ tá a padà mẹ́nuba òun náà lẹ́yìn ẹ̀kẹta nínú tí máa bá kínni tí máa bá wà sí ìyá ó di mélòó ó di méjì ẹ̀kẹta òun náà lè ta láàsọ nísìnyí ó ní pé bẹ́ẹ̀ yẹn bá gbé wà sí ìyá rẹ̀ kọjá abẹ́ ọlọ́run ló gbé gbà ìbòlọ́lọ́ ní agbègbà àákànú hadithi tọ́kàn yìí kama wulẹ̀ tí sàlàyé púpọ̀ àmọ́ wàsíyà ọgbọ́dọ̀ ju wa ń tọ́ọ̀dù lọ sọmárì rẹ̀ ni wàsíyà àyàn gbogbo mogun lámọ́yìn mogun ilé kan tí ń bẹ ń bì í ọ̀rẹ́ mi ká gbádùn ara púpọ̀ ṣẹ̀rí ọ̀pẹ́ yẹn ọmọ ṣe dáadáa sí gbogbo ẹni téèyàn bá fẹ́ àmọ́ kò gbọ́dọ̀ kó bá wọn tí ó jogun òun ni ṣẹ̀rí àṣewá ni gbogbo dáadáa wàsíyà kò gbọ́dọ̀ tayọ kínní ọ̀pọ̀lọ̀ tayọ gbogbo ẹni ọ bá se wà síyà tó ju wa ń tọ́ọ̀dù lọ agbésẹ́gbẹ́ kan inú àwọn mọ̀bùtì látú ẹ́ alùwàsíyà nù tọ́yì inú àwọn mọ̀bùtì láti alùwàsíyà ni pé kọ́tùlùmùsọ̀ láhú lèlmùsì kọ́tùlùmùsọ̀ láhú ẹnìkan sàsọ́lẹ̀ pé bóun ọba símọ́ o ilé epo òun báyìí àbúrò òun kan báyìí ní ẹ fún ọ̀rẹ́ òun kan báyìí òun tí wọ́n ti ń romi ròyẹ̀ fún lórí ilé epo kọ́dà bóyá ti ń yan mẹ́nẹ́jà kalẹ̀ bàbá tó wá ṣe wà sí àánú à ń lọ́dún mẹ́wàá ń lo mẹ́ẹ̀ẹ́dógún ń logún wọ́n wò bá ṣe òun kò ní bẹ́ẹ̀ lọ ṣáájú ìwọ bàbá yìí ọwọ́ àdàbí ọgbọ́n ọ̀yànjú bàbá yìí bá sì rẹ̀ bá tú kò ní wà sí àkàntì ọgbà náà ẹni tí wọ́n ṣe wà sí yà fún tọ́ kọ́dà bọ́ bá lọ́wọ́ ń bẹ̀ lásán tọ́ bá ṣe kí ni tọ́ lọ́wọ́ ń bi ipò ẹni náà kò tún ní nǹkan kan tí ó gbà máa ń nù wà sí yà àwọn wọ̀nyí ni kí ni mọ̀bùtìláàtú àlùwàsíyà kọ́lọ̀nkọ́ mọ́sá ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. عليكم السلام. oníbẹ̀rẹ̀ lélẹ̀lẹ̀ kí ni bẹ̀rẹ̀ rẹ̀. wọ́n wá ní ìlú máa fi iye báyìí sílẹ̀ ẹnìyẹn ọlọ́run wá ní kó lè filẹ̀ tó fi kú ṣé a lè gbé ní gbèsè. ìbéèrè tó ṣe pàtàkì ni pé pàtàkì jùlọ irú àwùjọ wa yìí tí wọ́n pèèyàn sí donation àwọn èèyàn di owó lọ ibi lọ́ńchì ẹnu náà ni ó fi gbé owó kalẹ̀ kọ́dọ̀ ẹlòmíì ò ní padà fún wọn náà bí táwọn èèyàn bẹ̀rù ọlọ́run wọ́n sì kéde pé ó ti gbé iye báyìí kalẹ̀ fún mọ́sálásí so àfáà wa béèrè pé ẹni tó pòun tiẹ̀ fẹ́ fún wọn bóyá ó ń retí pé bóun bá gba sálárì àbí àbí ǹjọ́ sátidé ni wọ́n ń ṣèjọ wọ́n sì ṣiṣẹ́ báńkì tó bá níjẹ̀ ní excuse láti má da owó lẹ̀ ọlọ́jọ́ wa dé kó tó di monday tí ó lóun lọ gba owó sébèrè yìí nù pé ǹjẹ́ ń bẹ nù gbèsè àbí kò sí nù àbó àbó ti di ogún ìdáhùn sí yìí ni pé èyí tí a bá ti rẹ́rìí àrídájú wípé ó ti ní inú nǹkan ní ìwọ̀n òun ti fún lamọ̀yìn ní nǹkan báyìí sẹ̀rẹ́ islam ní ntọ́ba jẹ́ bùn ntọ́ba jẹ́ kínní látàlzàmù ilà bìlkọ́pù látàlzàmù ilà bìlkọ́pù ẹ̀kọ́ wa binding kè dídandan àyàfi ń jọ tí ẹni ààbùn bá tó ṣe kíni <laughs> ọba tó tẹ̀ lọ́wọ́ lópin ìgbà tí ọba ti tẹ̀ lọ́wọ́ ni ṣẹ̀rí òfokùn fún yàn lọ́rùn pé a ò sì ní ogun ò sì tún gbọ̀n wọn àmọ́ kò dáa òun là nẹ́bi ti wí fún wa ká mọ̀ pé wà kò sí wọ́n ọmọlúwàbí ńbẹ́ ànẹ́bi lọ́dà bí ẹni tí ajá tó bì kalẹ̀ tó tún ṣe kíni àmọ́ sẹ́mi pé ẹlòmíì ò lójú tí ó lè kó ibi rẹ̀ jẹ́ bí ajá akẹ́kọ̀ọ́ kan bẹ̀ ń sẹ̀ríà ní òfin tí ó pé haramu ní nǹkan báyìí pọ́nbélé nǹkan míì ṣe haramu àmọ́kọ̀dá mo rò pé yé kèé ṣe haramu àmọ́kọ̀ṣe kínní kọ̀dá àwọn ẹlòmíì gbàgbọ́ yé àárín méjèèjì yìí ni wọ́n máa dàrú mọ́ wọn irú eléyìí nísìnyí ànábìjá mọ̀ pé ní ta ni ó wù mí pé òun kó ilé òun jẹ bí ajá àmọ́ gẹ́gẹ́ bí nọ́bọ̀rà míì tí sẹ̀ríà fi wò ó pé bàbá ní ká gbófin kalẹ̀ pé gbogbo ẹni ọba ti lóun bùn yẹn nǹkan kò gbọdọ̀ má bùn mọ́ ẹlòmíì ò ní kọ́ọ̀sì àti pé òun ò lè bùn yẹn mọ́ ọtí yé ń sọ̀rọ̀ ń ta ọ̀mọ̀ pé àwọn kan ti palẹ̀ mọ́ ti lé <laughs> ọwọ́ adélé gbogbo tó rò pé iná ẹ̀ náà lòun ó ti mú àwọn ológun ti <laughs> àwọn ti palẹ̀ gbogbo ẹ̀ mọ́ kàgbà ńgbẹ̀ ti wí wọn o ṣẹ̀rí ọ̀gbà kéèyàn pé ah, àákàn sọ fún dípẹ́ àtọ́ ah, bọ́lọ̀mbá ní ẹ̀rí ń bò mí ò tọ́ra nẹ́bì níbi yẹn bá lóun gbọ́n yẹn nǹkan tó tún lóun ògùn mọ́ ọ̀dà bí ajá tó bì kalẹ̀ tí a máa ní sọ fún pé àràmù ah, ni àfikẹ́ lọ wá wá mo rò pé yé èyí ò ní sẹ̀rí àfi mọ́ wá dẹ̀kík ntọ́ bá jẹ́ haramu yọ sàlàyé nǹkan mi ò dáa àmúlẹ̀ má dé lẹ́wù kíni haramu ní kúkúrú relé ìtọ́wé yìí ìdájọ́ kọ́ìdà sẹ̀ríà ni pé ẹ̀bùn ó dìgbà tó bá tó tẹ kí ni ẹni ààbò lọ́wọ́ kó tó di tiẹ̀ irú bó bá ti wá rí àwa sọ fún àwọn ọmọ tó ní ogun yá níbi oní táwọn alájí sì wá lọ́ńchìn àbí tí wọ́n wá mọ́sálásí wá kírun kọ́ra àwọn láwọn àgbẹ̀ mọ́sálásí tí ò pé mọ́ yìí àwọn ọ̀rà ọ̀yẹ káwọn ọmọ yìí tí wọ́n bá fẹ́ dáadáa fẹ́ bàbá wọn ọjà ẹ̀dá kan sáré yọ ọ́ owó òun nígbà tí àwọn aláàjì ti wí òun yàtọ̀ fún irú tírénì tí a gbà kí òyìnbó ọmọ bá wa tírénì àwọn ọmọ wa lónìí materialism tó pé ní ọmọ tí ń fojú kakuléètì ntí ọkàn òun kí bàbá gan tó lọ irú ọmọ bẹ́ẹ̀ bá ń sọ fún pé àwọn sì ti lára àwọn fún alápò símẹ́ǹtì mẹ́wàá yọkàn máa yọmọ gbé tí yọmọ gbàgbéjáde pé àpò ẹ̀yìn tó dínkù nù Eh, eh, eh, ní ojú ojú táwọn pín tẹ́lẹ̀ kò ní sàánú bàbá òun lójú ẹ̀ wọn láwa la gbà kí wọ́n máa bá wa ṣe kí ni kí wọ́n máa bá wa tírénì àwọn ọmọ wa bẹ́ẹ̀ torí materialistic life làwọn ń gbé gbogbo nǹkan lórí kí ló mú wa ní èèlò ní ọjáde ń bẹ́ àmọ́ wá yọnu ọlọ́run kan wá kíní kan kò é sábà tètè ṣiṣẹ́ létí tiwọn irú ìgbésí ayé bẹ́ẹ̀ làwa náà ń jẹ́ kí wọ́n máa tàn wá lọ gbé òun ní ń fa gbogbo àìkẹ́dúkún òun ní ń fa ìlójú àánú pé ìwọ náà lọ ṣiṣẹ́ tiẹ̀ èbó lè wí bẹ́ẹ̀ àmọ́ ìsìláàmù ọ̀kọ́ àwà bẹ́ẹ̀ ní kúkúrú èsìnú irú ẹni báyìí kí wọ́n lọ bá àwọn ọmọ ya báyìí báyìí ni wọ́n wí báwọn ọmọ bá wá yarí kanlẹ̀ náà pé àwọn ọ̀gbà ń jọ wọ́n wí tọ̀ wọn ọ̀gbà náà nù kò sí ẹ̀tọ́ kan tá a fi lè lọ tọwọ́ bọ owó bàbá wọn pé ó ti ní òun ẹnu ọ̀nà kan àwọn àfáà màlìkíyà àwọn ṣe sèknáwù kan wọ́n láfi tọ́ba yìí pé àlùwádù àdéhùn téèyàn ṣe yìí tọ́ba ti lọ́ọ́ ti ẹni àṣàdéhùn fún lọ́ọ́ tọrùn bọ gbèsè wọn a máa bá pèjú wa pé bẹ́ẹ̀ yẹn bá sọ fún yẹn pé lọ́ọ́ fẹ́yàwó bàbá ti fẹ́ tán ilé tẹ́ gbé mi ní fún yín ọwọ́ àtòrí wọn lọ ṣe kíni àwọn àfa màlìkíyà ni yóò wà ni yóò kò ní yóò wà torí bọ́yá tí ọba wí bẹ́ẹ̀ kò ní lọ fẹ́ ẹnu ọ̀nà kan táwọn ní exception nù tádéhùn fi lè di pé ẹ ti wí àwọn òfin kẹ́ wà òun ni pé téèyàn bá ti wá lọ àbí lọ́fọ́mọ rẹ̀ à ilé ìwé tọ́mọ yìí ń lọ dàgbà àwọn olówó private lọ́ fi bẹ́ẹ̀ ọwọ́ àfi bẹ́ẹ̀ tán wọ́n ló ní ó bẹ́ẹ̀ kó fún ní owó túláàsì àwọn àfáà màlìkíyà ní ìwà àdéhùn báwọn ó ti lọ́ọ́ mú tọrùn bọ nǹkan mi ìwọ ló sì ní ọlọ́ tí bọ̀ so bó ti jẹ́ nù ní kúkúrú. salaamaleykum. aleykum salaam. ẹ̀wọ̀n ẹni tí ó ń ṣe mùsùlùmí àtẹni tó ń jẹ́ mùsùlùmí tó jẹ́ padà láìsí tí ẹni tó jẹ́ mùsùlùmí yẹn ó ti wá ju tó jẹ́ bíi times two tó ń ṣe mùsùlùmí yẹn ojú wo ni islam fi wò ó tí. àti dáhùn eléyìí lọ́pọ̀lọpọ̀ ọgbà yín àyìn ìṣẹ̀rí ọ̀gá máa gbára wa lójú sẹ́gbọ́ bọ́dà kínní ta kínní sista kínní ń ta kínní èyí tí ọ̀bá ní pa ọ́ la ní ìṣẹ̀rí àní ọ̀rà ìrẹ́lẹ̀ ìtẹ́ wí nísìnyí gbogbo ẹnu láfi wí pé má lọ́dọ̀ rẹ̀ nígbà tí máa ń tó times kínní times two ẹni tí wọ́n jọ ń ta ọjà ń bì kan náà bàbá wa bí ọ ọ wá sọ fún un pé àà ah, èyí náà ń ṣe ọ̀dà kìí ṣe wọ ànábì rajà lọ́dọ̀ ta ni lọ́dọ̀ yahudi àmọ́ dáa púpọ̀ bọ́ba pé déédé ni owó wọn àbí yàtọ̀ tí ń bẹ ń bí ọ̀pọ̀ ọ̀dà kéèyàn dàníyàn pò fìgbà ládá pé ọ̀hún ń pàwà mùsùlùmí èyí ò dáa àmọ́ èyí ò dé lẹ́gùn tí ọba pààyàn láàbí àlékún hundred percent tá a fà wí gbogbo ọmọ mùsùlùmí tí ń bá ti ń ṣe bẹ́ẹ̀ náà apàrọwà sí wọn àwọn rí lóòótọ́ Eh, kọ́dà wa gan náà bá ìmọ̀ ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ tèmi náà ó fi máa wọn sí ọwọ́ kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ mọ́sálásí eh, àti kọ́ mọ́sálásí gan tó gbé kiri ó la ní ọwọ́ kàn kò sí nínú tíra pé kiri ọmọ kan mọ́sálásí nígbà tí ìṣe pé ọba tí wàá kàn tán yọ kan àgbélébù àmọ́ nígbà tí ẹ bá pe mùsùlùmí tó ti wá ògbà ah, owó ti dé àwọn lárúbáwá ti kówó dé ẹ̀kàn rẹ̀rìn ni tí ń ti àrùn tí ń ṣe àwùjọ wa ni tó ipò ti níye tí wọ́n gbà fún iṣẹ́ bẹ́ẹ̀ àhà tó bí èèyàn bá wá ní ẹsẹ̀ wọn máa lọ tí wọ́n bá wá di lọ́la tí wọ́n bá jọ́ọ̀nù tí ń kan èso kò sí <laughs> gbogbo ẹ̀rí àwọn àwọn afánánu kò sí wọ̀ mbẹ́ a máa pàrọ̀ wá sí ẹ̀yìn tí ẹ̀ ń ṣiṣẹ́ ìhun náà pé ẹ má jẹ́ ẹ má máa sún àwọn mùsùlùmí kan ògiri bẹ́ẹ̀ àwọn alfa wa dr abdulgani akorede àwọn ni wọ́n lásà kàtí wọ́n máa dábàwọn wọ́n ní àkọsẹ́ni ah, tí fẹ́ máa ra ọ̀wọ́n kọ́dà àwọn olówó àwọn bilọ́níà kí lóun náà fẹ́ rà ọ̀pọ̀ náà ni kò sí kò sí èèyàn láyé tẹ́ sọ fún un pé ọjà yìí twenty naira tó wà ní ẹgbàá forty naira tó <laughs> bó ti jẹ́ nu ọlọ́run ọ̀sàmọ̀nà ẹ̀dàkùn ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì púpọ̀ àwọn ọmọ ìyá wa mùsùlùmí ẹjẹ́ kéré díẹ̀ kọ́ máa tóyín àlùbáríkà lójú a sì parọ́ wà sáwà tá à ń rajà náà bàbá rí i pé déédéé ni àbá rí i pé yàtọ̀ tọ́rẹ́ lomi ò ní ẹni yìí bóyá distributọ̀ lòun lọ́jà tiẹ̀ fi dẹ̀ àbí lẹ́ni tí èsè mùsùlùmí òun ọdọ́rùn wọn náà lòun ti ń lọ gbà dífẹ́ǹsì ni ọ wà ṣe kí ni yọ bàlákà ìmọ̀ yọ mọ̀ wọn téèyàn náà ó lè ní a ah, kò ṣe nǹkan kan mo fẹ́ lè yí ṣe sàárà fọlọ́run ọ̀dà bẹ́ẹ̀ ń bá ń lé díẹ̀ àmọ́ bá ti ń di bí irú tá a fa àwí yìí ó ti fẹ́ di ìsàbòsí fún èèyàn ṣàlẹ́ òsì sọ̀pọ́tì àbòsí ọlọ́wọ́ àlẹ́ lọ́dọ̀ àwọn obìnrin ṣé kò sí béèrè lọ́rọ́jọ́ ti lọ náà. owó tí ọkùnrin máa yá ní ọwọ́ yìí ṣé ọkọ̀ gbọ́dọ̀ máa kọ́ owó bẹ́ẹ̀ kalẹ̀. ní ọkọ àti ìyàwó ọ̀rọ̀ ká kọ gbèsè àbí kèé ṣe dandan nínú tó dáa ni fàkàtì bú tí kòránì wí ni àwọn àfáà ni àwọn amúrò mi ń bẹ tí èsè lè lójú orí ẹni pé kí ọ dẹ́sẹ̀ bọ́ bá yáwó tó ọkọ o bẹ́yàn bá yáwó kámọ́ abidjan ní ibi ogun ìyọ́mọ ní asáwọn jẹ ti ń sẹ lọ́run ti pẹ́ àà bẹ́yàn bá yáwó tí ọkọ kalẹ̀ kò sí kò dẹ́sẹ̀ àmọ́ dàbí bẹ́ẹ̀ bá kọ́ kọ́dà bí èsè lọ́kọ àti ìyàwó ntọ́ bá jẹ́ gbèsè kọ́dà àwọn àfa wa máa wá fún wa mọ̀ràn pé èyí tí òfin ní jẹ́ kí wàá lò sí ni pé èyí ṣe tó pé wọ́n tó fẹ́ yáwó ti múwé lọ́wọ́ mo lọ́rẹ̀ẹ́ tí máa ṣe bẹ́ẹ̀ pé pé òun gan ni ó ti múwé àti báírò lọ́wọ́ pé òun fẹ́ yáyé báyìí náà sì ni kọ́dà òun ti kọ́ gbà lọ́wọ́ kò ní ní ó ń tọ̀hún la pé ẹlòmíín náà fẹ́ kọ́ ọkọ́ àmọ́ kò lè sọ fún ọ ìwọ ló ti wá kọ́ lọ́wọ́ kò ní jẹ́ kí nípa báyìí láàrin ọkọ àtìyàwó náà béèyàn ti lè jọkọ àtìyàwó tó nínú tí sẹ̀ríà islam fi yàtọ̀ fófin tí máa tàyàn sẹ̀ríà islam já mọ̀ pé lérèjálì nàṣíbùn mímọ́ wàlí nìṣá ìnàṣíbùn mímọ́ tàṣàbùnà olúwa ní àwọn ọkùnrin ní ntí wọ́n bá ṣiṣẹ́ rẹ̀ àwọn obìnrin náà ní ntí wọ́n ṣe kíni kí wọ́n ṣiṣẹ́ rẹ̀ ọkọ àtìyàwó ọkọ lè lákàntì tiẹ̀ lọ́tọ̀ kíyàwó ṣe kí ni kọ́ lákàntì tiẹ̀ lọ́tọ̀ ntọ́ba wa bùn ẹ̀ antoibe nafsin èyí wọn ọ̀tọ̀ àmọ́ ìrírò àwọn òfin amọ̀tẹ̀rẹ̀ nìyí inú àwọn òfin àgbélẹ̀kọ ni pé husband and wife <laughs> you are like a one person ẹnìkan sọ bẹ́ẹ̀ fún mi rí lọrin yìí náà pé ẹlẹ́hà fẹ́ sí àkáǹtì mọ̀ádá sí mo lè wá bá gba facebook rẹ̀ kẹ́lẹ̀ ojúmọ́ mọ̀ ẹ̀dààmú ọ̀nà pé ẹ̀ lè wá gbà àmọ́ lánàá ńgbà tí mo ní mo fẹ́ sáyìn oníbàkanlẹ̀ ni wà ní léṣe lérí fún pé kankan náà ni wọ́n bá jẹ́ bí ọ̀yẹ́ kí lè wá gbowó rẹ̀ lẹ́yìn tí ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ṣẹ̀rí ìsìláàmù ọkọ̀ gba gbogbo rọ́bà ń láyé gbogbo rọ́ eh, ìmọ̀ ṣe ọkùnrin olè tiẹ̀ lọ́tọ̀ obìnrin náà lè ṣe kí ni olè lówó tiẹ̀ lọ́tọ̀ ẹ̀yin lẹ béèrè béèrè o kò bá mu kí ẹ béèrè béèrè kí ọ̀rọ̀ mi ò tún máa lọ nínú mọ́ṣáláṣí nípa báyìí irú àárín wọn yìí ah, bí ọba ṣe pé ní tó wu obìnrin ni pé yín bá ti fún yín lówó ẹjẹ ńkọ́ kalẹ̀ kìí ṣe wọ̀ o bọ́ bá sì wò pé láàrin òun àtọkọ̀ òun náà kọ́dà bí ọba tiẹ̀ ṣe pé kò rí ìsàn tó lọ́jọ́ fi dé àríbọ́kọ̀ òun ni òun yọ̀ǹda rẹ̀ kò sí nǹkan kan àmọ́ bọ́ bá lóun fẹ́ kọ́ kò ṣe wọ̀ ńbẹ́. Eh, ìwé ni pé bóyá wọ́n ní láwà sí bóyá ẹni tí ó jogún lóun tó máa gbọ́dọ̀ kọ́. àkọọ́lẹ̀ eh, bẹ́ẹ̀ ni ìyàwó lọ́nà tí ó jogún. ṣé ọkọ wa lè kọ́. ọkọ lè kọ́ kí ni. ìbírú wàsíyà báyìí bíi pé wọ́n jáwó lọ́wọ́ rẹ̀ ń wá ẹsọ́nsì. wàsíyà tí ò sí fẹ́ni tí ó dogun ni wàsíyà mo mọ̀ ní nǹkan báyìí ẹ̀ má dà pọ̀ láwàsíyà tàlí wá rí fi ìtumọ̀ rẹ̀ ní pé wàsíyà mo ṣe kíni mo bọ̀ ní nǹkan báyìí torí pé yọ jẹ ogun tẹ́lẹ̀ ìyàtọ̀ ń bẹ̀mẹ̀. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين